بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله سيدنا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته هذا وقف على وضع أترى إسلامكم وتجوى أبا ونجوى محمد صلى الله عليه وسلم كان مبا نبيكم مبا وصحبه وفي مبا wá dáadáa tẹ̀lé ìlànà rẹ̀ ọlọ́run parí tọ́lá àwọn òbítútù wa àmì ọlọ́run kọ́ lọ́pù tí kọ́mọ wa pẹ̀lú wọn àwọn olùkọ́ wa wọ́n dákun pẹ̀tàrí bá àfihàn ní ẹ̀sán lórí kíra mẹ́tì alhamdulillah abẹ́lẹ́wọ̀n fẹ́ ní kọ̀ọ̀kan wa lílọ bíbọ́ ti jẹun mọ́ nínú lílo wa dákun jẹ járe jẹ sí ìrọ̀rùn kíra mẹ́tì ìyá alhamdulillah Ọlọ́run àbíọ́. ọdún léyá ọdún súnmọ́ ẹ̀rọ wẹ́rẹ́wẹ́rẹ́ àbí agogo tí a ó fi ṣe ìkú jẹ́tìrọ̀ ọdún tó wow jẹjáre ìṣẹ̀lẹ̀ fún wa wow ìjẹ́ wọ́n ti lẹ́yìn wa o mẹ́jà sí níbi tí ìṣẹ́wà lọ́rùn kò jẹ́ sí lọ́wọ́lọ́wọ́ mẹ́jà sí lórí àìsàn àtàwọn àtàwọn ẹbí wa o bí wọ́n ti yàrá kan lọ́wọ́ pẹ̀lú ìyẹn dáwọ́ lọ́wọ́ wa أو كما تسواج من تفسير سورة الأحيان ملي تيان صافنا ká má gbàgbé kúrò nínú ẹjọ́ júmọ́ gẹ́gẹ́ bí ìṣe wa gbogbo àwọn ẹ̀kọ́ ọjọ́ júmọ́ tá a máa ń ra wa létí ẹ̀mẹ́jì àgbàgbé fún wa ká láti ṣe àwọn ojúṣe tẹ́rẹ ká ṣe láti orí ìwẹ̀ júmọ̀ wọ ètò ìdá nínú aṣọ ti lọ sí júmọ̀ lásìkò aládùn àti ṣe ọlọ́run kó gbàdúrà gbogbo wa. ní ìtẹ̀síwájú ní tẹ̀síwájú súrátù Maryam eléyìí tá bá bọ̀ wá. áyà tí a ti dúró ọ̀nà ni áyà ẹlẹ́ẹ̀karùn-ún ní àádọ́rin èyí tí ọlọ́wọ́ bá lè kí ọlá tó sọ fún wa lórí agbára ẹ̀ bó ṣe tó nínú àyà eléyìí àwọn kankan bẹ́ẹ̀ ilé tàbí dúró yìí àwọn kankan bẹ́ẹ̀ tó jọ àwọn náà pẹ̀lú suratul Kahf pàápàá jùlọ nípa àwọn sábò nìṣòro eléyìí tí a nínú suratul Kahf. Aya méjì ta ti dúró yìí. Àwọn ọ̀rọ̀ táwọn abá sọ nípa ẹ̀. Bàbá jùlọ, àbá wa kọ̀tádà. Kódà, wọ́n rí mú wá náà látọ̀rọ̀ àbá wa Imam Bukhari nínú tafsiru aya náà. Bákan náà àbá wa Imam Ahmed. Àwọn náà ọ̀rọ̀ kan yìí náà ni ọdẹ oríṣiríṣi ọ̀nà ni gbogbo wọn gbà sọ. Abáwa Kọ́tádà, àwọn fọ́ sí wẹ́wẹ́ pé Ànábì sallallahu alayhi wa sallam. Láwọn àsìkò kan, labisa Jibril an Muhammadin sallallahu alayhi wa sallam. Kitnate asirata layla. فيقولون أقلا فلما جاءه قال جبريل قال يا جبريل لقد رفت علي حتى ظل المشركون كل ظن فقال امام القتار يقول لهم بعد اسمه إيه؟ وانا جبريل يقول له اواسي يو واسد النبي صلى الله عليه وسلم àwọn mùsùlùmí kóònù wá bẹ̀rẹ̀ sísọ ìsọkúsọ lẹ́nu wọn yìí pé áà ah, wọ́n ti kọ́ ànábì lọ wọ́n ti kọ́ lẹ̀ revolution wà mẹ́. bàbá àwọn olùkọ́tàrà ni àìwá yẹn ó sì ń ti ọjọ́ méjìlá tí òru méjìlá ló fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀. wọ́n bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi. bí wọ́n ti jìbìrì ìlú wá dé padà ànábì wa ń sọ fún pé yá Jibril rẹ Jibril ah tó ṣẹlẹ̀ yìí àìwá rẹ̀ yìí ó ti dá oríṣiríṣi lẹ̀ dépò pé àwọn mùsùlùmí nínú tí wọ́n ń sọ lẹ́nu oríṣiríṣi ló ń kálukú wọ́n ń sọ. wọ́n ní náà láyà ìwà sọ̀kalẹ̀ àyà Jibril wa mú wáyé pé wà máa natanazzalu illa bi amri rabbik káà lè mú kankan wá o. wọ́n rò pàǹtà sọ̀kalẹ̀ wá o pẹ̀lú àṣẹ ọlọ́run ọba rẹ̀ là á fi ń wá wàtàṣẹ ọlọ́run ọba ọba sì ti wá nígbà fẹ́ wá sí. wọ́n rè pé alukur'an orí nínú ọ̀tá ọ̀tá ẹ̀sìn máa ń sọ náà ni wọ́n á ṣe jìbì nínú náà ni mo wá. eré jẹ́ ìlú mo bá nẹ́bí sallallahu alaihi wa sallam. ọ̀rọ̀ náà ni àtọ̀dọ̀ náà ní fún o òjíṣẹ́ náà làwọn eré jẹ́ ìlú jẹ́ náà nẹ́bí sallallahu alaihi wa sallam. eléyìí jẹ́ àwọn àga tó so máa yẹ́nì pé nígbà tó wá sọ ọ́nà tó sọ bọ̀ wọ́n wá ní láwù máa bẹ́ẹ̀ ní ni wọ́n máa ó tó ń sọ òun náà lórí níwájú wa àti ìtúbẹ̀ lẹ́yìn wa. àìwá wà yẹn bákan náà kódà wọn máa bẹ́ẹ̀ nàjà rè títí bẹ́ẹ̀ láàrin méjì òun náà lónìí o. àìwá wà yẹn náà máa ká nàró sí bá rẹ̀ ó ti pọ́ ọba tí èdè àgbẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ni. ọba tó ṣe é pé rọ́pù sàmà wá ti wọ̀n kọ́ òun ló ní sámà gbogbo tí ń jẹ́ sámà òun ló lé àtìlẹ̀. àti ti bẹ láàrin ní kéèjì tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ tó fẹ́ mú jáde níbẹ̀rẹ̀ rẹ̀ kẹ́ni pa lóde òkúta nẹ́bí òun náà ní ọjọ́ tuntun. wà fọ́bìrì ìbàdàn tìrì kó sì láàmú mọ́ra lórí ìjọsìn ẹni pa sọ́njọ́ ní iná gbogbo ní tẹ́yìn bá ti mọ̀ fún òfin jọ́sẹ̀ fọlọ́wọ́ bá ní gbogbo ní tẹ́yìn bá bá pàdé bẹ̀rẹ̀ tuntun ni. lóòrùn mọ́ra a ti mọ̀ pé ìjà pàǹdì ìjọsìn ó ti tẹ́ni ó ju gbogbo bá bá pàdé ńbẹ̀ lọ. dáadáa ká gbà ń bẹ̀ ó ju gbogbo ní tẹ́yìn bá bá pàdé ńbẹ̀ lọ. nígbà àwọn àwọn ìkókéré àsìkò àsìkò àtó láàárọ̀ ẹ wá rọra ìgbà ń la oorun kọ́ fẹ́ máa wá ìwọ lọ́wọ́ àdìdè ìta eléyìí hàn kí nìdí ń dorí tọ́lọ́hùn. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ìtẹ̀lé ẹni níyàwó lé owó téèyàn ń nánu lé èèyàn rọ́jú ni èèyàn rọ́jú ni o ọkọ̀ tí bá ń sojú sínú lé o. àpé ìtì ọjọ́ ń pin àbí ìtì kó lọ sọ pé nítorí wọ́n rí o èlè fara mi o. Ìwà lè para rẹ̀ olè oníyàwó. Bọ́ọ̀ lè para ẹ̀ ilé sọ̀rọ̀ pé oníyàwó lè yàwó béèrè fún owó owó ìṣẹ̀dá. Táwọn abẹ̀ ọ̀dà kan máa ṣe ní rọ̀rù fún wa o. Ọlọ́run máa ti ní wá lára. Àbíbi tí n kórí, ó gbọ́dọ̀ ní lẹ́nu ìpítọ́ òun náà ni o. Gbogbo ẹ̀ pátá ọ̀rùn ló wà. Ṣùgbọ́n ìwà wà lọ́rùn ọkùnrin kọ́kùnrin ó máa ara ìjọsìn ni ara ìbádà ni ara wà sọ́bìrì òun náà nìyẹn kéèyàn lámúmọ́ra lórí ẹ̀ kéèyàn lámójúkò lórí ẹ̀. lórí ìdí eléyìí ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ eléyìí ọ̀kan ni á ń dá àlàmìlà òsèmí yàn ǹjẹ́ wọ́n tún mọ̀ pé lóbi ìtìlẹ̀ ti tó gbọ́ rí sá kò sí lórí ìdí eléyìí. ara eléyìí òun ni àdúró ń bẹ̀ lẹ́yìn tá à ń tẹ̀síwájú pẹ̀lú àyà tó tẹ̀lé. nínú sọ́ọ̀ bá lè tọ́ lá ó tún fẹ́ jẹ́ àmà ó yẹ kó wọ́n gan nínú kókó tí súrà yìí gbé hárí gan òun lélẹ́yìí. òun nínú ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu àwọn tán nígbàgbọ́ nípa pé ọjọ́ ògbé ìdàlùkì á máa wà. wàá mọ̀ sọ oríṣiríṣi ilẹ̀ ìwà àmọ́ ń sọ gbogbo ìgbà yìí pé lábala bí méjì la pín àwọn èèyàn sí nínú ìgbàgbọ́ nípa ọjọ́ gbọ́dọ̀ àlìkìyàmẹ̀. a rí inú àwọn táǹtì ẹ̀ tí àwọn ń sọ jáde lẹ́nu. kọ́ọ̀lán wàfẹ́yìnlán kò sí sí ní ọjọ́ gbọ́dọ̀ àlìkìyàmẹ̀ kó ń sọ jáde. gbogbo ẹ̀ náà tí ti kú náà ó ti kárí kò sí ìgbà kan lára ti kú náà àwọn kan máa sọ bẹ́ẹ̀. ọlọ́ọ̀bà ni kọ́lá bẹ́ẹ̀ fi ṣẹ̀ múlẹ̀. lára sísọ wọn ló mú wọn máa wò ó pé àá nígbà nígbà bá kú tán á tún wá dìde. ọlọ́ọ̀bà ni kọ́lá jí ọ̀rọ̀ wọn wá bẹ́ẹ̀ tó sọ wọn. ọlọ́ọ̀bà ni kọ́lá sì fún wọn létí tó náà. wọn ò gbogbo níbẹ̀ padà nílùú ṣẹ́rí ṣùgbọ́n dẹ̀lílù akéde náà ọlọ́run bá lè tọ́lá rúkọ náà sọ̀rọ̀ bákan náà. ìyẹn ni wípé làákà yìí náà ẹrù làákà yìí dáadáa. àwọn ẹ̀yà ìgbà tí díẹ̀ múlẹ̀ yìí pé ọjọ́ gbogbo àdìgbì á máa ń bẹ̀ o. tá a bá kú tán ó gbò àdìgbì o. àmọ́ a sọ bákan náà yìí pé ìpín kejì òun làwọn tó ti pé wọ́n ń sọ ọ́ lóòótọ́ tọ́lá lọ́jọ́ gbogbo àdìgbì á náà ẹ̀sán wà o ṣùgbọ́n iṣẹ́ ọwọ́ wọn takò iṣẹ́ ọwọ́ wọn ò gbà pé ọ wà. Olùkọ́ni tó bá bàbá tó kí á máa wà. Tó màǹtẹ́ ọjọ́ wùdàlì kí á máa hápùn òdodo ní ẹ̀kọ́ ronú lẹ́ẹ̀mejì kó tó dàbúrú o. Ó kó ṣe kó ronú lẹ́ẹ̀mejì kó tó yan ọmọ làkejì jẹ́ o. Ó kó ronú lẹ́ẹ̀mejì kó tó ṣe ìjẹ kan kọ́lọ́hún ó béèrè lọ́wọ́ rẹ̀ tó wà rẹ̀ kíámà tó sì tó fi dáhùn ẹ̀. Ẹ̀kún ronú lẹ́ẹ̀mejì kó tó fowó dúró náà òfin ọlọ́wọ́ ọba tó ṣe báyìí kó sì máa ń mà pọ̀ mọ́tì. Eléyìí ni ó ṣe. Ó sọ pé ìwọ̀n ẹ̀ṣẹ̀ wọ́n lè sọ pé àwọn tó rẹ̀ kíámà lóòótọ́. Ìtọ́lọ́wọ́ sì dájú èèyàn pé máa lọ́rìn àjò tí ò ní mú nǹkan tó gbé tí òun lọ bí ọ̀pá ọ̀ ibi ọ̀pá ọ̀ ìyá òjì ọ̀ ṣé wàá lè fi wéra wọn ọ̀dọ̀ ẹni tí ń lọ tẹ̀sí jẹ lọ́wọ́. àbá àná ti tún borí àárín náà láwọn ìrìn àjò iláyé níwọ̀n bá. ọdún tá a tó lọ sí níjẹ̀rù. Ọlọ́run bá ṣe dáadáa fún àwa Ọládìméjì tí wọ́n jẹ́ olùdásílẹ̀ àlè tí wọ́n yunifásitì ọlọ́run bá wa kún wọn lọ́wọ́ kọ́lé ní wọn láti bọ̀ tán dáadáa. Nínú àwọn àṣeyọrí kan tí wọ́n náà nìyẹn. Lọ́dún náà, ìtàn kù yẹn níwọ̀nba tí wọ́n dálẹ̀ fún tẹ́lẹ̀ náà ní ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n torí ẹ̀ dálẹ̀ ṣùgbọ́n àwọn olùkọ́ tí wọ́n wà ní àtàwọn tó dálẹ̀ àwọn aronú ọjọ́ ọ̀la ẹ̀sìn pàápàá jùlọ bọ́rọ̀ kéwú kiri wọ́n pọ̀lọpọ̀ tó wá kéwú tán kò sí sàdúkẹ́jì tẹ̀síwájú kankan fọ́pọ̀lọpọ̀ pọ̀lọpọ̀ tó ń padà ń gbà fà á yẹ̀mí wò nù lé náà ni àwọn tó sì wà mẹ́sàn-án ń kọ́ yẹn àwọn táwọn ti kọjá síwájú ni báwo pé àbí tí ìwò kórí ẹ ti káwọn sapá ní sàdúkẹ́jì rẹ̀ ló ti lẹ́nu àrèmí náà tó fi kàwé tẹ́lẹ̀ náà ó rà bẹ́ẹ̀ sì kàwé náà kéwú náà kọ̀jẹ́ dandan kéèyàn ọ̀ kàwé gan kéwú ló máa wúlò nígbà tó kékeré ló wà rẹ́lẹ́mántì láwùjọ wọ́n wá ń sapá lórí pé kò ní gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà ó fi rẹ́jísà rẹ̀ tó fi máa gbàgbéjì yunifásitì ló fi wà rẹ́kọ̀gnáìsì. nígbà wọn lọ tí wọ́n kọ̀ wọ́n rí pé káwọn tó lè rí yẹn àwọn tí wọ́n sì wà ń bẹ̀ presently wọn à lè sọ yípa àbí àpúrúfù torí pé gọ́ọ̀mẹ̀ntì ọ̀sán fún ẹ̀kọ́ ẹ̀tí gbọ̀dọ̀ dá yunifásitì ilé ọ̀kẹ́ fún ọ̀rọ̀ lè. àtàwọn ọ̀hún tẹ̀ ń gbà náà káwá sí bá dìgírì lọ nítorí ẹ̀jẹ̀ ni pé ẹ lọ parí dìgírì tí ń rìn níbòmí. àwọn bẹ́lá àtọ lọ Sudan àgbẹ̀rẹ̀ àwọn àtàwọn lọ nìgé. ṣé mo fẹ́ lo ìdílé ni wípé dọ́kà wa ń lọ dọ́kà kọ́lá àbọ̀tún yọ wọ́n wá tọrọ wọ́n bá ti dára fún àpapọ̀ àsọ̀rọ̀ jọ́nà ọmọ Sudan ni wọ́n sọ́tọ̀ Ahmed wọ́n ń sọ ní jọ́nà lágbára pé ìmọ̀dúnmọ́ a máa fi ṣe yìí فقط ينزلون نجر إلى شيء ما في شيء حتى الكتب متوافرة الأطعمة متوافرة كل شيء متوافر ẹ̀sìn fún ẹjọ́ náà rèé sọ́nà lè jí ká gbọ́ ọ̀rọ̀ yẹn ìtì ìsọlá bá àyẹ̀kọ́ ní pé gbogbo afẹ́ká níbi ti wà lọ́hùn tíra ti wà lọ́hùn oúnjẹ wà lọ́hùn gbogbo ká níbi kíkà gbogbo ẹ̀sìn wà lọ́hùn ẹ̀sìn fún ẹjọ́ náà wọ́n ti jáde ra nǹkan pé ìrìn àjò káàdé rí ẹjọ́ káàdé kúrò lọ wá ìgbẹ́jọ́ jẹ o lẹ́sìn yára pé láti kọ́jú ìjẹ̀sí ìsìn wàhálà ìsìn pọ̀ tó wáyé gba ọ̀rọ̀ káràwọ̀ tí gbogbo sí lágbára tó wáyé gba ọ̀rọ̀ káràwọ̀ ń sìn jẹ́ ní kò sẹ́yìn plẹ́ẹ̀nì wọn làwọn gbà rẹ̀. plẹ́ẹ̀nì náà lọ́wọ́ sáà lọ tọ́jú ẹ̀ láti jẹjẹ á sábà ní ìgbàlẹ̀ ìdáná sọ́lá pásọ̀. tó tó wá di wípé létà agbára rí pé bàìrò náà lágbára bí lọ. ṣùgbọ́n tá a fẹ́ lò ń bẹ̀ ni wípé ọ̀rọ̀ tí wọ́n sọ ni wípé mo fẹ́ fi yẹn kábílì mọ̀bálì kìámà níwọ̀n ní o eléwọ̀n tàbí kìámà bí lẹ́lẹ́ o. ìbẹ́nu wa ọlọ́run ti ẹ̀sìn ẹnì kẹta àjọ wà ní yàrá ìbàdàn òun jẹ́ ẹni tó ní ọ́sà ó ti mọ̀. màmá bá rẹ̀ òun ti bá a di oúnjẹ lọ sínú báyìí jù fáwọn ìyá náà ti ń tẹ́lá yìí di ṣùgbọ́n nǹkan bá a ti lọ́la fún ìyá àwọn alájà wa lẹ́yìn múlẹ̀ ìyá yẹn náà ń pè ní mòdìrọ ilé ìkéwù ṣàǹtìjìn nílọrin ilé ìkéwù ńlá ní ìlú náà àpátímọ̀ sẹ́tù wáyé òun náà là òun náà fẹ́ mi tó jẹ́ olórí ilé ìkéwù ọ̀hún nítorí sheikh girigi zakaria. ṣé mo fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé yàrá òun kan náà làwájọ wà wọ́n bí oúnjẹ sínú báàgì fún un báàgì báàgì ńlá kan báàgì ńlá ńlá rí dáhùn bẹ́ẹ̀ òun náà ti oúnjẹ wọn ti dìbò ẹ̀ fún un. owó si tún bẹ lọ́wọ́ rẹ̀ dáadáa tó ti dìwó lọ́wọ́ èmi ò di oúnjẹ lọ́wọ́ àbẹ́bí náà rówó díẹ̀ mú lọ́wọ́. èyí ẹ̀ka bíi bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ló mú lọ nígbà mọ́tọ́ ọmọ mọ̀ pé àti tí wọ́n ń kìlọ̀ fún kéèyàn máa ń gbọ́ àwa rí nínú wa ẹni tó ṣe ti máa ràn án má mú àwẹ̀ ń bọ̀ bá a ṣe ọlọ́run ṣàánú wa lásìkò inú àwẹ̀ táwọn ọmọ sùnú náà ń gbóúnjẹ wa kò jẹ́ káwọn èèyàn màlá nígbà tí àwẹ̀ tán ọjọ́ ọdún sílẹ̀ fi sí ẹlòmíràn ọ̀fẹ́ ló kàn kàkà jíjẹ. kò lókè ní ọ̀fẹ́ ló kàn kàkà jíjẹ. kí ló bá a ọjọ́ òṣìṣẹ́ jẹ ìyá pé kò lókè ní kò tọ́jú ìṣẹ̀kan lọ́wọ́ òun lọ jẹun ayé nìyẹn o tẹ̀ pé ọrùn gbà mí tìrìbùlà ní sọ yìí kò sẹ́ni tó wọ yàrá àti wájú ọ̀hún ṣẹ̀ṣẹ̀ o. bá sọ yìí ọlọ́run kẹ́ ẹ débẹ̀ o. oúnjẹ tá a náà oúnjẹ á dà kalẹ̀ bá mú ni ẹni bá ti wọ yàrá wa o alimá lè gbé ta o nígbà yẹn pọ̀ kí a wá gbé ta sí wá ti wọ yàrá wa yọ̀jọ̀ Fúnra àkọ́kọ́ tó ń gan alẹ́ lórí pé wọ́n ẹ̀yìn wájú ẹ̀yìn wájú. Ó jẹ́ pé ìjọba náà ní kọ́lọ́ nǹkan forí ìgbìmọ̀ àti sáà pé ìjọba náà ẹ̀ gbọ́dọ̀ wọn dáná ló tẹ̀. Ọjọ́ dáná ló tẹ̀ tó máa gbá yín ẹ parí ilé ẹ̀kọ́ nù. Ẹ gbọ́dọ̀ tó kúkà dáná ẹ bá dáná ẹ dáná lẹ́yìn lẹ́yìn lẹ́yìn. Ṣé a fẹ́ lò náà ni wípé ìyá jẹ́ àwọn èèyàn kan lórí pé wọ́n ti tẹ́lẹ̀ àtọ́jú Zad ìtìlọ́wọ́ àpèjúwe àrètí àwọn ènìyàn mú àwọn ìgbà ètí àwọn jíjẹ lọ. àwa fojú rí iṣẹ́ lọ́mọ kàwé. torí ìdí eléyìí jàmá ọ̀rọ̀ àrètí àmà pé táwọn èèyàn kan pín sí nìyẹn àwọn kan ọgbà wọn sọ pé kò sí ní jẹ bẹ́ẹ̀. àwọn kan sì sọ pé wà lóòótọ́ ṣùgbọ́n ṣe wọn wá takò. ọjọ́ bí ọ̀rọ̀ bá takò ni ọ̀yẹ́kọ́jẹ́ sí pé ọmọ ṣe ń tóbi àjẹ́ ọjọ́ náà lọ́hùn. ọlọ́run bá ní kọ́lá wa ń sọ fún wa nínú ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ ẹ̀rọ lọ́hùn. ọlọ́run tó ti mọ̀ wá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقول الإنسان أيضا ما مت لسوف أخرج حيا ويقول الإنسان وإذا ما مت لسوف أخرج أيا أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يق شيئا فربك لناصرنه والشياطين ثم لنغفرنه حول جهنم كثيرا ثم لنزعن من كل شيء أحيي وسد ولا رحبان عتيا ثم لنال أعلم للذين أولى بها سليا أبا أبا لك ولا أصب منه أي ولني وأقول لإنسان ọlọ́láwọn èèyàn ọmọ sọ jáde lẹ́nu ara wọn ẹ̀rí ẹ̀wọ́n ọba wà nípa láti gbé wá. ìfún wa ńlá báárí àwọn èèyàn nìyẹn. wọ́n ní ọyọ́kùn olórí ìsáàlì àwọn èèyàn ọmọ sọ jáde lẹ́nu ara wọn wípé pé máa ń bẹ tù ṣé kí mo bá ti kú ẹ̀rí. tí mo bá ti kú. Àsọ̀rọ̀ bá ó kọ́rọ́ ju àyà wọ́n tó lè gbé mi dìde padà. Abẹ́rẹ́gà. Sọ tó lè gbé tó lè gbé mi dìde padà. Àwọn ẹ̀rọ ọ̀dọ́ ti jáde lọ. Ọ̀rọ̀ tí ó ṣòro kọ́lọ́run láti ṣe bẹ́ẹ̀. Àwọn ọmọ wa sọ lẹ́nu ara wọn yìí pé àá. Sọ́ọ̀sì tó lọ rùn wáyé, kọ́lọ́run tó gbé mi dìde padà. Kò rọrùn jáde ẹ̀rùn kọ́lọ̀ ti sọ àwọn akẹ́kọ̀ọ́ gbọ́n bẹ̀ lẹ́yìn náà inú àwọn súrà mi kàti kàtẹ́yìn. nígbà tí ogun wa ti ṣẹ́ fún gúrúgúrú tí gbogbo ẹran ti gbogbo sọ̀rọ̀ ẹran kàkà lára egun mọ́ ó ti kó skeleton. gbọ́dọ̀ náà ti fẹ́ tó padà ìtọ́jú àwọn lójú nìyẹn o. tí a fi ń sọ yí pé ṣé àwọn tó lè ọlọ́run tó lè fi àwọn ìdíje mọ́ta. ọlọ́run ẹ̀kún olólè ń sàn. ọlọ́run láwọn èèyàn máa sọ jáde lẹ́nu wa pé ayíra ọmọ mi tún ṣé tí n bá ti kú ẹ́ lẹ́sẹ̀ ọmọ ogun ọdún ayíra aláìpẹ́ wọ́n tún padà gbé wa dìde padà ní ọ̀rẹ́ nìkan tí wọ́n tún gbé wa dìde padà ọ̀rẹ́ nìkan. ọlọ́ni. Iṣẹ́ wíyẹn ìbéèrè ni a wá fi ìbéèrè náà dá yín ara àwọn ṣùgbọ́n ọ̀rọ̀ nínú Al-Qur'an nìyẹn. Abẹ́nìkan. Ọlọ́ni lọ́wọ́lá rẹ̀ kúrò ní ìrìnsà. Ọlọ́ni sáwọn èèyàn yẹn tó sọ yẹn jáde lẹ́nu wa. kí ni wọn ní wọn ní. Anna kọ́lápínà omi kọ́rìlì. Ẹni ọlọ́wọ́ ọba àwọn ni mo dá wọn. Ẹni ni mo dárò àwọn tí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn jáde lẹ́nu. Ṣáájú kó tó di pé ẹ̀rí ó ní ní kọ́rìlì ṣáájú ká tó máa sọ̀rọ̀ yìí. Wọ́n lànà yẹ kò ṣe yìí nígbà tí àti ẹ̀jẹ̀ nǹkan Abẹ́rẹ́ ìgbà. Ọ̀rọ̀ yẹn ó tó. Ọlọ́run àlejò láti sọ̀rọ̀ yẹn ó ti tó láti lè gbọ́ èsì ọ̀rọ̀ wọn yé. Ẹ̀yin náà wò ó, mọ́tò tí bọ́dì rẹ̀ gbó tá a gbé lọ sílé panẹ́pítà. Jẹ̀mọ́, ṣé bí panẹ́pítà rí bọ́dì tó fẹ́ panẹ́pítà? Àbẹ̀kọ́ nígbà tí yọ àwọn ìgbàjẹ́ kó ń bọ̀ bí tọ́ bá tẹ̀ sínú kó ka jáde èyí wá nídìí kó ṣéǹjì ń bẹ̀ kó ṣéǹjì ẹ̀ ó ti rí skeleton ńlẹ̀ ọ̀rẹ́dì ó ti rí fúrẹ́mù ńlẹ̀ fúrẹ́mù tìwá ńlẹ̀ ọ̀rẹ́dì ó máa tó nǹkan tí ọba tó máa lókù àdàkọ́ ni ọwọ́ àjọyín lójú àti òsì wá sí fúrẹ́mù ńkọ́ ọ̀rẹ́ ìjà. ìgbà tí ò sí mọ́tò rárá wá ń kọ́ òyìnbó tó ṣe mọ́tò gẹ́gẹ́gẹ́ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀kọ́ wọn ká máa wò ẹ̀rọ ah, ṣe ṣe tó ṣe ti ìkọ́tẹ̀ jáde ọlọ́ mẹ́kọ yé wa nìyẹn o nígbà tí nǹkan kan bàjẹ́ ti rẹ̀ pẹ̀lú ẹni tí nǹkan wá ṣe nǹkan yẹn gẹ́gẹ́ jáde òun ẹ̀ka lọ sí wá lójú ah, gbìyànjú ẹni tí ó wá tó gbogbo ẹ̀jọ́ tó bíìdì nǹkan yẹn gẹ́gẹ́ ọlọ́run bá lè tọ́lá ń bá wa sọ̀rọ̀ yìí ìwà ẹ̀sìn ilé kọjọ yín lójú. abẹ́ ẹ̀ sí. bẹ́ẹ̀ pé tí máa bí tó kọjọ lójú. àyè bẹ́ẹ̀ wá lójú ni omi. àwọn oríṣiríṣi tó oríṣiríṣi tó látara omi Ṣebómi tó jáde náà ni ó di irun orí rẹ̀. Omi tó jáde lára bàá rẹ̀, òun náà ló di ẹyin tú dára lóhun bẹ́ẹ̀ ju títí dára yòókù. Omi tó jáde lára bàá rẹ̀, ibẹ̀ náà lẹ́yìn náà ti jáde. Bóò lẹ́yìn àtomi bóò ló fi gbà wá. Ẹ̀wẹ̀ kánná tí gbogbo ti gbà wá lóríṣiríṣi ti gbà wá. Eegun, ẹ̀wọ̀n kan ṣé òsì ọ̀há rẹ ní pé tí ò bá ti ọ̀sẹ̀ ogun lára rẹ bó lọ báyìí bó lọ báyìí ọ̀họ́ dàbà bí ẹni tí wọ́n ń ká ni ọ̀họ́ dàbí ẹni tí wọ́n ń ká tí ọkùnrin kan jẹ́ ọ̀nà pé tẹ̀ sí yù ọkùnrin kan ń pè tẹ̀ sí yù ọlọ́run àti hàtì wọ́n ní máa dí báni wọ́n kò lè gun la wọ́n ní máa kó sápò ni wọ́n máa kó sápò ni kí sì sọ̀rọ̀ ó sì ń tẹ̀lé wàhálà alẹ́ ti hàtì bóyá bóyá rí pẹ̀lú kan bẹ́ẹ̀ bọ́ra kan ni. bọ́bá ẹgbẹ́ máa lò wọ́n náà rí wọ́n náà wà nílé sáré káàkiri kò nílé ní káàkiri kò nílé wà gàgà tí àpò wọn ní wọn kú sí wọn kú sápò. ọlọ́run wá ṣe wọ́n ń lò kí wọ́n lọlẹ̀ wọ́n á lẹ́rẹ́ ti kó kó wọ́n ti fọ́ gbé ọ̀dìde wọ́n pẹ̀sẹ̀ ń tọ́ wá gáyé sí wọ́n á dé kò sí dáhùn jáde báwo ló ṣe lè rọrùn lẹ́yìn ti kú tí kún ti jíṣẹ́ fún gúrúgúrú ọlọ́ni lọ mà yí pé kápá káwáláyà kúrò lè nsán ọmọ èèyàn wà mà ní ṣé kò yí ọmọ ènìyàn má ní. anna kọlákọ́nà wù mí ń kọ́ lẹ́nu ọmọ ìyẹn náà bá mọ dáa ṣáájú kókó dìgbà tí ń sọ ní tí ń sọ lẹ́nu yẹn. bọ́lá mi yẹ kò ṣe é kan nígbà tí ò ti jẹ́ ìkankan. tí wọ́n lọ́wọ́ àdìgbà ní àlàlì nsán. حين من الدهر لم يكن شيئا مذكورا abẹ́rẹ́ta àti nígbà kẹtù wá dé bá gbogbo ọmọ èèyàn pátáláyé akókó bàtí tí wá bá gbọ́ kálukú wà lámúyẹ kò ṣe amadu ọ ó tí di kẹkẹ tí wọ́n lè pè pé nkẹkẹ ni ọ tí wọ́n fẹ́ kúrọ́ náà nìkẹ́ni omi wọ́n lomi lásán ẹ tó wà ṣiṣẹ́ lórí bó ti fasilitéètì tó mi rí jùwọ́ èyí ò kọjá wá àwọn màmá yìí tó kó àwọn stéèjì tó gbà kọjá sáré ní sọlọ wàá rẹ náà ẹ fún wa àbáyé náà pa ọkọkọ kọ́kọ́ wà ní omi yẹn náà lọ́mọ jẹ́ nínú ọ̀yá omi tó jẹ́ lára bàbá rẹ̀ yẹn yọ àlébìtọ́lẹ̀ tó yóò tó wá padà yí padà yóò di kẹ́nẹ́ yóò di alákọ́tà yóò di ẹ̀jẹ̀ kíkí forty days náà ló tún lò padà. ẹ̀jẹ̀ kíkí yẹn oníwà tó ti padà ó tó wá di mọ́tíkátà forty days náà ni ìgbà yẹn lọ́sẹ̀ máa pé ọmọ oṣù mẹ́rin nínú ìyá rẹ̀ ẹ iṣẹ́ omi ó di ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ó di bá sí ẹran wá tí mo ti ṣe ìdìyẹn ẹlẹ́ẹ̀kẹta yẹn ìgbà yẹn náà bá lè kẹ́ lápákà sáwọ́ náà lé ìbọn màdá àmà èyí tó sọ yẹn àwọn àbá àtàlẹ ìdí sọ yẹn ń sọ nígbà òkú jọ́pọ̀ ohun ti bẹ́ẹ̀ náà nígbà tó bá tó mọ́ kí èsì yẹn ìgbà yẹn ni gbogbo ọmọ wa ṣe kí ni o gbogbo ọmọ wa fẹ́ẹ̀mù lára rẹ lóríṣiríṣi tí wọ́n gbé wọn wá nínú àwọn ẹ̀hàn onímọ̀ ẹ̀bọ́ lọ́jọ́ ìgbà wọn gbé jáde bí ilé gbèlè gbé báyìí náà ló ń kálukú náà rí inú ìyá bí ilé gbèlè gbé ọ̀dọ́ nípa ilé gbèlè gbé àwọn kan níbi fúlọ́ọ̀mù bí ọ̀pọ̀lọ́ báyìí kékeré tẹ̀lé rí ọ̀pọ̀lọ́ tó wà lóṣù bí wọn náà ṣe rí ní àfikún ọ̀pọ̀lọ́ kékeré Bó ṣe wá rí ọ̀hún, wọ́n á wo o ṣe wá dà lélẹ̀. Ọ̀hún bó ṣe lè. Ọlọ́run bá rí kẹlá sípà kọ́ wá jẹ́ sí nígbà tí ìyá rẹ̀ bí ọ. Ọ̀pọ̀lọ́ ni wọ́n bí. Tí ìyá rẹ̀ bá bí ọ̀pọ̀lọ́. Ìgbà tó wà lómi, káàkà bí ọgbà náà. Sọ̀rọ̀ pé ọkà dálẹ̀ wọ̀ náà ni kò wúlò nù.

kódà òní ó sì ti máa dẹ̀ dábọ̀ ṣùgbọ́n òkú náà wọ́n bí kò ní káyè. ọlọ́wà ni wọ́n jẹ́yàn ẹ̀wù stéèjì gbogbo àwọn àmójútó náà máa lè sọ láti yẹn. ọ̀gá tó ti wá dáyé tó o tún lo bí hundred years láyé wọ́n á kó wọn lọ gbé ọ sínú sàárè. ọ̀wá tún jẹ́ àyà kí á àbá ti jẹ́ ojú kúti tó ti fẹ́ gbọ́. àbọ̀lọ́ ti fẹ́ gbé wa dìde ọlọ́wọ́ àlekọ́lá fi tẹ̀lé tí ò rẹ̀ nílùú wàhálà ọlọ́wọ́ àlekọ́lá ni awàlá ayé kóró lè ǹsán ọmọ èèyàn ó ní wọn ọ̀fà kó ní wọn ọ̀rẹ́ sí ni wọn ò ronú ni àbí wọn àrí èèyàn kan fún wa. kaná kọ̀ọ̀lá kaná wò ní nǹkan bí wàhálà mi yẹ kó ṣe ká wọ́n ní kíni ni mo dá wọn ṣáájú tó ṣe wípé wọn ò tiẹ̀ jẹ́ ìkẹ́kẹ́ nígbà yẹn. ẹni ọlọ́run bá ni mo dá wọn. ọ̀nà tó ní fáwọn ará bí ká ọba tí èèyàn kọ́ máa búra lórí ìkẹ̀kẹ́ ó tún wá ń búra fún wa. ó ní àníṣẹ́ lànà àtúrọ̀ náà wá sẹ́yà sí i. ọlọ́ni kí gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan wípé ní ẹlẹ́sìrọ́ náà á kó gbogbo wọn jọ padà gbogbo ilẹ̀ àpèjọ níwájú ọlọ́run ọba tó dá yín. ẹlẹ́sìrọ́ náà á kó gbogbo yín níwájú ọba tó dá yín. níjọba ìdàlù kìyàmà léyìí tó ṣe wípé wọ́n ṣe àyàfi àtàwọn èlò sùn lọ́pọ̀lọpọ̀ gbọ́kànlé ó ṣe yí pé àwọn nǹkan wọ̀nyí òun náà ló sọ ẹlòmíì ló jẹ́ kó láyà sọ́lọ̀ òun èsù tẹ́lòmíì ní lọ́dọ̀ ọ̀gbọ́n ìwọ̀n ló jẹ́ kẹ́lòmíì láyà sọ́lọ̀ òun àwọn èsù tí kò kì yẹn ló jọ láyà sọ́lọ̀ òun àwọn èèyàn àwọn èèyàn ní jọ lójú ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn kékeré sí i wọ́n bá ti wọ gẹ́gẹ́ nu wọn wọ́n kẹ́ sílẹ̀ lọ́dún kan wọ́n sọ yìí yìí ti lé lọ́dún lọ́dún lọ́dún ọ̀rá ẹ̀ nìyí ọmọ kékeré ìgbà àgbàlagbà kọ ẹgbẹ ara rẹ ìgbà àgbàlagbà nígbà tí títà tí ń bá àbúrò rẹ sọ nípa ẹ̀rọ àpótò tí a ti ń sọ yìí mo máa ń lọ sókè ọgbà ńgbà náà àwọn bọ́ọ̀sì kan sì ń ná òkè ọgbà láti ọjà yẹn òun làwọn fẹ́ wọ̀ ìbọn náà tẹ́ bá rí bí kí n ṣe ó dà yín dájú torí mo rí pé èmi àtọ́wọ́ dájọ́ lọ́jọ́ tó ń wo yẹn gbogbo láyà bó ti wà yẹn ó ti wà ní ẹgbẹ́ kẹgbẹ́ lọ́pàá. ṣé ń pàtàkì àgbàfọ̀rọ̀ ẹ̀ gba eléyìí kò fẹ́ ti kọlọkọlọ ẹ̀. ọlọ́ni gbogbo àwọn èkù lọ́pọ̀lọpọ̀ náà gbọ́kànlé síbi láyà sọ́lọ́run sọ́lọ́run pàṣẹ pé ìjọba yìí ní ẹsẹ̀ ìjọba òun pé ìjọba lọ nípa òun ṣe yẹn òun ṣe ṣe rúùn lọ ẹ̀kọ́ òun ṣe ṣe ìgbéraga wà wọlé wù ìgbéraga wà wọlé wù ìhun wá ní lórúkọ wọn ẹnìkan wọn awa mọ́tàjú kan á pè wọn pẹ̀lú àwọn tání abẹ́rẹ́ ìta pẹ̀lú àwọn tání. ọlọ́wọ́ àwọn èèyàn rí àwọn ẹni dáadáa tọ́lọ̀ ń wọ́n tún farabalẹ̀ fọ́lọ́ wọn kí wọ́n forí balẹ̀ fọ́lọ́ ọba tó dára. èsù wa jẹ wọn lérè kò sọ́ni kẹta tó kọ́ lójú. bẹ́ẹ̀ gbé níwájú ẹ ní pọ́ọ̀dì báyìí ọlọ́mọ fọwọ́ gbáyà nípa àwa yìí ìlàhẹ́yìn. Ibrahim àsìkò díẹ̀ náà ni òkun tó ṣe yẹn. Ibrahim kẹ́dà. Àyìnlẹ̀ Nàmúrúdù àpẹẹlẹ àánú wà má. Nàmúrúdù dà, òun lọ ayé kìlú tó tiẹ̀ lọ. Fìlàwọ́ náà dà. Káàrú náà dà. Àti gbogbo àwọn tí wọ́n ń lò jọba ayé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn dà. Bámọ̀tì ẹ̀ lọ sí Nàìjíríà. Báwọn kan náà ló Nàìjíríà yìí náà lánàá àwọn dà àwọn náà ti lọ bí wọ́n ti lọ yẹn náà ìwọ náà lọ ọlọ́ọ̀bà àdìsọ́lá ní kí wàá rí gbogbo ẹni tó wáyé pàtàkì lónìí ipò lónìí ọlá kan lónìí tó wá ń gùn gàràgàrà tí òjò lè tẹ̀ láti òun ọlọ́run ọlọ́run ni òun ọlọ́run bá tó fi ara òun búra abẹ́rẹ́ kan òun fi ọlọ́run ọba rẹ̀ búra ìlànà mẹ́rì kí aláṣọ ọ̀nà òun gbogbo wọn pátá láàkó gbogbo wọn jọ tí gbogbo wọn kù sílà níwájú ọlọ́wọ́ bá ti kàn wá. ọlọ́wọ́ bá àlejò ọlá ní wọ́n ṣẹ̀yà fi àtàwọn ilé sí wọn. ọlọ́ni tó ń mara ní oúnjẹ rọ̀ ń náwó àwòlájà náà màjè fún yíyá. ọlọ́run níyẹn nìkan kọ́ gbogbo wọn pátá náà ni wọ́n pẹ́sẹ́ǹtì gbogbo wọn ni wọ́n dé pátá lẹ́ka kó wọn sẹ́gbẹ̀ẹ́ nu náà já ànámà gbogbo wọn ni wọn ó di ilẹ̀ ìjọ náà wọn ó rí. Rọ́ọ̀bà àlẹ́tọ́lá ní tó máa lánà ṣe àna kò lè ṣe àtẹ ayò àtàtọ̀ aláwà náà lè rí kí ya. Rọ́ọ̀bà àlẹ́tọ́lá ní níbí gbogbo àwọn tí wọ́n bá jẹ́ ní ire àtàwọn tí wọ́n jẹ́ ní ibi gbogbo wọn náà ni wọ́n péjọ sílẹ̀. fàǹfà ó máa wá wáyé láàrin àwọn kọ̀ọ̀kan nínú wa ẹ̀rí ọlọ́nilẹ́yìn náà lọ́nà sí àná ní kò lè sí àtìyẹn ká máa fà pàjáde nínú àwọn kọ̀ọ̀kan nínú wọn pé ta ni nínú yìí àṣàtò aláàrọ̀ àhàmẹ́ ìṣètì ìyá ẹni tó ṣe wípé. nígbà tó ń wà láyé ìkọjá na ọlọ́run ọba tiẹ̀ ọlágbára ìfojúrí na òfin ọlọ́run ọba tiẹ̀ ọlágbára ju tàwọn ẹgbẹ́ rẹ̀ lọ. fún mà lẹ́yìn náà lànàánú alámòbí lẹ́bí náà wà ha ìní ìyá àwọn ọlọ́run ọba la nímà nípa ẹni tó lẹ́tọ̀ọ́ sí kó jóná yẹn nínú wọn jọ náà. Ní àwọn tí ó jó iná náà, ọlọ́ọ̀ta àlejò ọlá ní àwa la nípa àwọn tí ó jó iná yẹn díjọ́ náà. Àbẹ́rí nǹkan. Ọlọ́ọ̀ba àlejò ọlá ń sọ fún wa láàbò tẹ̀lé pé wàyí wa àríkù wa wàyí wà máa báyìí kí ló yà tí máa ń pa àwọn èèyàn lẹ́kọ́ dáadáa àwọn ẹni rí. wọ́n ní wàá ní kó kò sí náà nù yín ilá wa wa tó gbogbo yín náà lẹ́gbàánu náà kọjá. gbogbo yín pátá gbogbo yín náà lẹ́wọ̀nú ẹ̀rùn. Kana la rahama, máa ń mà oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àpá wa sọ lórí ọ̀rọ̀ tọ́lọ́ ọba àlejò lásọ yìí pẹ̀lú àyà tó fi tẹ̀lé pé tó ń mọ̀lá nù náà kí lẹ́bí náà tẹ́kọ̀ ọ̀nà dọ́rọ̀ gọ́ọ̀lì ní náà fi yá gidi ìyá ọmọ náà kí ọlọ́nilẹ́yìn náà tá la àlẹ́bí náà tẹ̀kọ́ gbogbo ẹni tó wá pẹ̀ gbogbo yìí lẹ́gbàdọ̀ kọjá àmọ́ ọlọ́ni àwa la àwọn tí wọ́n wọn náà dọ́rọ̀ gọ́ọ̀lì bìtì ìyá bá fi gbogbo àwọn ẹni tí wọ́n jẹ́ alábòsí àtọ̀kọ́ ọ̀gá àbòsí òun náà lẹ́bọ gbogbo wọn pátá á já wọn bọ́ sínú lẹ́nà wọ́n mọ̀ bẹ́ẹ̀. nínú ọ̀gá àbá wa sọ pẹ̀lú ọbọ̀lọ̀ ṣe sọ yìí arínú ọjọ́ sọ wípé tọ́lọ̀ ọba àlejò ọlá sọ yẹn ìtumọ̀ rẹ̀ ni wípé nísìláàtì gbangba àdájọ́ abára láti tágbà kọjá yẹn orí iná ha kọjá alìjẹ́nà orí ni wọ́n nà lé àwọn ọ̀gá n'ihe. Gbogbo wa náà pátá láwọn àkókò bẹ̀. Wọ́n á rí ìwà àwọn ọ̀gá ní Ọ̀nà tó wà lóko pa yẹn inú náà ni. Afárá sùn láti sìn ní àbá ti rí ìwúrí lọ. ìyá àgbàkọjá nìyẹn o àìmọye pákó tó fẹ̀ dáadáa ìsìn bọ́ọ̀lù tó tó fẹ̀ dáadáa bó ṣe fẹ̀ tó tó wá sí ìlẹ̀ ẹ má tó méjì rẹ̀ papọ̀ mẹ́rin máa kọjá yóò tó já nùkọ́tà <laughs> yóò tó já nùkọ́tà níbi tó máa jìyà rẹ̀ àwa sọ ìjọ ara pínrín kí n orí pákó wọn ọ̀yọ́ ń jẹ o wọ́n lé lẹ́yìn tó wá ń yọ̀ ó ilá lọ ìyẹn nìkan tó tọ́ ó tó wá mú ó ju abẹ́fẹ́lẹ́ lọ. níjọ́nà ndị wá ní ọ̀sẹ̀ta tọ́gbà àwọn àbàtà kan bẹ̀rẹ̀ tí kò ní yọ̀ níbo kò sí rẹ̀ òkúrátù ní ó sì ṣe ní kò sí bàtà anybody òkúrátù jẹ́ kò sásọ ìwọ ọ̀rẹ́ ní ìwọ nìkan wọ́n àwọn àtẹ́lẹ̀ túmọ̀ ya lórí ẹ̀ àwọn àdìbò wa lóríṣiríṣi abúlé anábì sallallahu alaihi wasallam abúlé ibn wọ́n ní nínú ọ̀rọ̀ yìí. bó tẹ̀ jẹ́ sí wípé sánàdì ẹ̀ wọn àtàkọ wọn àti tàkàríjù àdìsí yẹn kódà kódà àpáàkì wọn láti ṣètò ìbò ni àmọ́ bàbá mi ṣe ìzáàmù wa nù sí àwọn láti lè jẹ́ ẹ̀rù tó kálukú wa náà sábà yìí pé ọjọ́ gbé lálẹ́ kìyàmà kì í ṣe gbọ́dọ̀ rọrùn. wọ́n sọ fún ẹ pé láyé kọ́ bá wàlàfáàjẹ ńlá dàkọ́ làá atẹnire àti pòkì gbogbo apáta wọn ní bàá láwọ mẹ. ìtàkùn náírà ni mo ní bàbá wa sàlámẹ wọn ní ṣùgbọ́n tí ẹni tó gbọ́ náà wà gbọ́ tó sì tẹ̀ láti ẹ̀rọ ọ̀gbọ́n wọ bẹ̀ tó dàbí èyí tó lọ sọ bá nàbí Ibrahim jọra ni. kú ní bàbá wa sàlámẹ. bí wọ́n ti gbà mí Ibrahim jẹ́ lọ́jọ́ kìíní àná tó lọ́n pàṣẹ fún iná pé a máa di tútù tí òkú àti ọlọ́run kọ́ máa di tútù ló sì mọ̀ di tútù. Mọ́nìkà máa ká ẹ̀dọ́ Ibrahim, gẹ́gẹ́ bó ṣe àkánà ju Ibrahim, àtá ìnàlẹ̀ lọ́rì lọ jíjà lọ́rì ẹ̀. Ẹ̀ríkà, wọn kọ́dà iná máa pariwo látara tútù wọn. Yọ lẹ́yìn náà, àbí àdébí wọn náà mẹ́rin sọ ikú lẹ́yìn náà. Súnmọ̀ yín jí láwù lẹ́dí náà tàkọ́, àyájáro bọ́ọ̀lì ní nàbíyá jì fúyá, ayẹ̀ wọ́n tù. Ọlọ́wọ́ wa fi àwọn alábòsí ilẹ̀ bẹ́ẹ̀ àwọn wà jẹ́ bó ṣe lò lẹ́ tó ń la gbogbo àwọn abájọ olùbẹ̀rọ náà ó bẹ̀rẹ̀ pé èmi àti ẹ kò sí nǹkan alẹ́ tọ́jú dání kì í á máa tó jùlẹ̀ rán ọba lọ. ẹ gbọ́dọ̀ wọn ni ọlọ́ni kẹ́ni o pàtàzáwàdú ka inna khayra zadi taqwa ọlọ́ni ẹ pèsè kálẹ̀ o ẹ pèsè o ẹ̀rí òun là ń fa àwọn àfẹ́ ẹlẹ́bọ tí wọ́n wá ṣé ìpèsè àgbẹ̀bọ lórí ààrùn ni wọ́n sọ àgbẹ̀bọ fáwọn àjẹsẹ́ ni wọ́n sọ ni pọ̀ ọlọ́ni ọ̀rọ̀ ìyẹnjú ẹ ọlọ́ni pàṣẹ sẹ́wọ̀dù fàyín náà ọ̀rọ̀ jáde ṣe bá bẹ́ẹ̀ pèsè ìpèsè tó ta bẹ́ẹ̀ ṣe lé ìpèsè kalẹ̀ oní ẹni àtàkùwà ìbẹ̀rù ọlọ́run ni o ìbẹ̀rù ọlọ́run ni o ìbẹ̀rù ọlọ́run ni ìbẹ̀rù ọlọ́run àwọn ọlọ́run àti ìtọ́lárò yìí o bẹ́ẹ̀ bá ṣe kọnu ọlọ́run ọlọ́run bá sí náà lọrọ iná tọ́lá ọba àlejò láǹsọ̀ yìí ẹ̀ láti làbẹ̀ tó. Bí wọn náà bá ti wá tẹ ọlọ́run ọba sí, ọlọ́run náà bá ti para ìjásá lè jẹun náà, láti fọ ọwọ́ ọwọ́ náà náà. Bí ẹ̀rù wọn ló ṣe gbèrà tó nínú náà nǹkan tó kù rẹ̀. A sì máa ń máa ń ń gbà. ọba kí kúrò ẹ̀jẹ̀ bí one thousand years ṣe kàlàyé wọ́n wá lọ́ọ́ fi jọ́ kẹjì yá ní ìwé dàrí ìṣàwọ̀ ọjọ́ kan péré pé káàdì lọ́la ó mẹ́ bẹ̀rẹ̀ pé ó one thousand years nínú náà kúrò akẹ́kọ̀ọ́ sọ pé ó lo half a five hundred years ni wọ́n kà lo half a bàbá ẹlòmí ẹ̀jẹ̀ twelve hours bàbá ẹlòmí nínú náà wọ́n wa ti lo ẹgbẹ́ six hours lọ́wọ́ lọ́mọ ẹ̀jẹ̀ two hundred and fifty years nínú ẹ̀fẹ́ kéde ká tó kéré kí n sọ yẹ kí n fọwọ́ yẹ pẹ̀lẹ́ mu kí n yọ jẹ́ ìwọ lọ́hùn kí àtijọ́ náà kọ́ bàtà sí yẹn. àwọn tó ṣiṣẹ́ àlàyé náà ló tún súnmọ́ pẹ̀lú òkú ọ̀rọ̀ nítorí àsìkò wa bí iná láàgbó àmọ́ náà àlàyé kọ̀ọ̀kan tó tún súnmọ́ ayà yìí insha Allah ta'ala òun lákòóso àlàyé lọ́la ó ti bá àmàtẹ̀ síwájú sallallahu ala nabiyyina Muhammad wa alihi wa sahbihi wa sallam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh